wonder shall never end Oh, for tinubu my people, because of election na tinubu go carry fake pastors hey god just to prove that he, eh, what e be name the the partner wen he wan put for vice just to prove for nigeria god as odas tinubu sha i did not come here to judge my correct pipo ashiri di two triple nyash don open I beg women not come beat me for here Yeah, so o my correct pipo welcome to boss economics gist tv everything gbogbo e if not today be the first time when they come across my channel don't forget to subscribe to my channel i deal on royal home celebrity gist reaction just the way i'm going to be reacting to this video my people. we go sit down here touch light down we go watch and read the end una come leave our opinion Now broken na they speak pass on my channel because na so my people take like broken so my correct people, as i see this one announce make i come show now did all happen again did tinubu tinubu not they finish for wahala so the one wey don do again wey fowl yansh come blow now e come open as e dey do am dey go the thing go dey expose e be like say na god now na e come dey catch tinubu now my people, fake pastors na tinubu go pay money come rent them. The fake pastors sef some come dress like muslim sef hold koran hmm. election this election of 2023 my correct people. na wow me i no come know wetin dey happen again hmm no come know whether e just kuma good now make dem kuku carry dis nigeria now may e be say na soldier na im e go kuku dey control am e be like say na im go good pass di soldier beginning if after buhari dem first dem first carry bubu first use gun bail am carry am comot for there you know say e don kpai before e go come turn to two dem body carry am comot for there guys so because this one now e don too much why e be say our nigeria why e be say our nigeria just dey do mm-hmm. like this. why e be say tinubu wey be old man dey do like this, my people. eh so so wahala everywhere wahala no dey stop as you think say e dey stop Another one go just dey come eh my people. Another one go dey come This one don too much eh if una hear wetin dis man talk una go open mouth una mouth no go let una close make i leave una so dat una go watch the video na god na him go bless una bye for una leave your comment too after you don watch we go sit down here o to see the end of this video god bless. lórí ọ̀rọ̀ gbọ́lá mi Tinubu yìí láàárọ̀ yìí ìkọ́nù wọn kò lẹ̀ lójú mi ah, what is going on in Nigeria ọ̀là ọ̀là ọ̀rẹ́ mi òyìnbó ọ̀là what is going on in Nigeria ìkọ́nù wọn politician ni that he had that they are now using fake fake Christians to, to support a presidential candidate. Because sí kan mo lè sọ. Àbí ma sọ pé kì í fake priest. Ṣé ma sọ pé wọ́n fake fake fake bishop It is obvious that they are fake bishop now. It is obvious that they are fake bishops, they are fake clergymen. Ìkan cannot tẹ̀ one nù wọn, ó gbé kìíní ní bí kò mọ̀ ni, bishop ni ó gbé mat tán máa fi pray ó gbé dání mat táwọn eh, muslim máa fi pray bóyá ó ti gbàgbé ara ni bóyá kò dẹ̀mọ̀ ma wọ́n máa take picture bishop ó gbé mat táwọn muslim máa fi ń kírun yẹn ó mú dání bishop ah, mi ti rírọ ẹ so bishop nísìnyí so tí bishop bá ṣe bishop tán tó bá bishop iṣẹ́ bishop alọkírun Just one foolish idiot want to become president by fire by force. Just because one foolish idiot, lazy man, lazy man, tó yẹ politics ló fi ń jẹun. Kò lè kò politics jẹun, kó kó àwọn ará Èkó sí ẹ̀rú, kó máa Why are you so desperate, Tinubu? Why are you so desperate? Why are you so desperate? àbí ńgbà tó ń dálẹ̀ yorùbá lẹ̀ wọ́n ti wíìlì ilẹ̀ yorùbá fún bàbá ẹ̀ ni tó bá dẹ̀ pé wọ́n wíìlì ilẹ̀ yorùbá fún bàbá ẹ̀ tó yẹ pé wọ́n sọ pé òkè gbogbo yorùbá wọ́n wíìlẹ̀ fún tinubu family jẹ́ ń gbé dọ́kúmẹ̀tì ẹ̀ wá kárí náà dọ́kúmẹ̀tì wọn fi wíìlì yorùbá fún bàbá ẹ̀ àbí àmì nísìnyí tí bá fẹ́ god forbid as from next year, èmi gan bẹ̀rẹ̀ sí máa kọ wíìlì mi god forbid because of anything so tó bá yẹ pé bàbá ẹ̀ ó ṣe wíìlì pé gbogbo Yorùbá o wọ́n wílẹ̀ fún ẹ gbé síta Tinubu kárì gbé dọ́kúmẹ̀ntì ẹ̀ síta kárì pé ok wọ́n ti wíìlì gbogbo Yorùbá fún bàbá ẹ̀ nítorí pé bàbá ńlá bàbá ẹ̀ ló nílẹ̀ Yorùbá so so bàbá ẹ̀ nígbà tí bàbá ẹ̀ fẹ́ kú ìwọ Tinubu ni o torí mo mọ̀ pé ò ní bàbá o so bàbá ẹ̀ wá ṣe ìwé pé gbogbo Yorùbá o Tinubu kò jogún ẹ̀ it's, it's getting too much and it's becoming ridiculous day by day. The desperation is getting too much. It's not making sense again. It's not making sense again. Come on. It's not making sense again. That's you, Bola Tinubu. You go and hire people to post as pastors just because they, you want to justify the reason you, you, are, you are parading Shetima as your vice president. ẹ̀yin tẹ̀sẹ̀ ń bá Bọ́lá Ahmed Tinubu ojú ẹ̀ yí pé ẹ̀ ní lárí tẹ bá dé ni ojú tì ẹ̀ ojú yẹ kójú tọ̀rẹ́ ẹ̀ ojú tọ̀rẹ́ yẹ kójú tì ẹ̀ so ẹ̀ lè bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń bá rìn ẹ̀yin tẹ́ jẹ́ ajá ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ dọ́tọ̀ Muiz Banire Fẹ́mi Gbàjàbíàmílà Babatude Ogala, all of you are lawyers. All of you are sinner, um, except except Bajabi Amela, who's not a senior advocate. But ba Babatunde um, Muiz Banire, um, Babatunde Ogala, you are lawyers and you are senior advocate on Nigeria and you are very close to Tinubu. Shame on, your, on all of you. Shame on all of you that you are lawyers, you cannot call this man to order. Mo tún sọ, Babatunde Ogala, SCN. Muiz Banire, SCN. Femi Bajabi Miller. Fashola, Raji Fashola is saying, shame on all of you. But you cannot call Tinubu to order. What is it? Kí ló What is it? Kí ló You are not even coherent. You Ìwọ Tinubu tó fẹ́ ṣe president, o lè sọ̀rọ̀ kó dágéré lẹ́nu ẹ. You are not coherent. Ìwọ náà lọ bọ́ síta, cassava in the morning, cassava in the afternoon, gààrí in the night so tọ́n bá fẹ́ lọ ṣe debate nísìnyí ṣé nǹkan tó wà sọ ní debate yẹn tọ́n bá pè yín pé wọ́n fẹ́ lọ ṣe presidential debate so theory cassava in the morning cassava in the night cassava in the morning in the afternoon ni wàá lọ sọ lẹ́gbẹ̀ẹ́ Peter Obi àzúmi pé wọ́n pè sí presidential debate nísìnyí tó bá débẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀ tó ń gbọ̀n yẹn wàá máa sọ pé cassava in the morning recruit fifty million people into army recruit ìwọ ò ṣe fẹ́ ọmọ ẹ̀ ṣèyí ṣe army àbí lead by example now kọ́kọ́ donate ọmọ ẹ ṣèyí kó lọ sí Sambisa forest kó lọ jà. by now yẹ kó to register ọmọ ẹ ṣèyí nínú Nàìjíríà mi so that ká mọ̀ pé mí ni pé kàn recruit fifty million youths kó lọ jà. kí ló dé kí ló wà ń bẹ kí ló ti bẹ̀ wá tó yẹ pé àfẹmí àfẹmí. You blew the chances of Yoruba people. To bá mọ̀, Tinubu, you blew away the chances of Yoruba people. To bá yẹ pé Dr. Akinwumi additional ló jẹ́ presidential candidate. Àbí Ọ̀ṣínbàjò gan, irú àwa báyìí ọwọ́ wa ti bọ́. Jẹ́ sọ tọ̀rọ̀ fún ẹ, ọwọ́ wa ti bọ́. Because àwa gan náà à nílè lẹ́nu ọ̀rọ̀ sọ. But to tó sọ pé máa tètè gba Yorùbá ló ní kí olórí burúkú ẹ̀ kó ní dandandandan ìwọ ló fẹ́ jẹ́ presidential candidate APC. ṣé tó máa pè ìwọ àti òbí debate nísìn ṣé your theory of cassava in the morning cassava in the afternoon cassava in the night wà lọ́sọ̀ mbẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀ tó ń gbọ̀n yẹn. The more you are trying to correct yourself, the more you are making mistake. The more you are trying to prove a point, the more you are making mistake, Tinubu the more you are trying to prove a point, the more mistake you are making. Now, o tún gbé kinní kan jáde nísìn, ó ló ṣe NYSC. Nígbà tó ló ṣe the star certificate orúkọ mi ló wà ńbẹ̀. Torí èmi mo copy the star certificate dání, Bọ́lá Adékúnlé Tinubu ló wà ńbẹ̀, Ahmed ò tún Your NYC discharge certificate bola adekunle Tinubu ló wà ń bẹ kò dẹ̀ picture ń so báwo la ṣe wá ń pè ni because orúkọ yẹn ò ráìmù Bọ́lá Ahmed Tinubu la mọ̀ ẹ́ but your NYC discharge certificate now is bola adekunle Tinubu so how are we sure that it's you that owns that discharge certificate in law in law you must prove something beyond reasonable doubt if it is a criminal offense beyond reasonable doubt so now you bola Ahmed Tinubu Your NYCC discharge certificate is Bola and eh, Bola Adekunle Tinubu. Ẹ̀yin tẹ́ jẹ́ lawyer tẹ́ jẹ́ ọ̀rẹ́ Tinubu shame on you. Then you kó commit blunders by ọmọ mi kékeré ó máa detect gbogbo blunders tó commit yìí. Very foolish, stupid blunders. No commit. Ṣé gbogbo nǹkan tó ń kó kiri ẹ̀ kò lè stand in court of law? Let me tell you now, I'm a lawyer. I've been practicing since 1995. All those things don't school. buy me a brilliant lawyer. It won't take him more than two days gbogbo ẹ̀rọ yẹn ó máa deflate gbogbo àwọn dọ́kúmẹ̀tì irọ́ tó kó jẹ tó rò pé ó kó dọ́kúmẹ̀tì jọ tó rò pé tó ń proof tó rò pé ń proof point if you meet a very brilliant lawyer in court it won't take bọ́wọ́ ẹ̀kọ́ lọ́ba thirty lawyers one brilliant lawyer will knock it out within two days with with evidential proof. How can you in 1999 wrote that you were in government college Ibadan? you were eh, in, you are you are, you are in St. George Primary School, Arulaya, Lagos, and then you went to court.